أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وسلم ọlọ́wọ́n ọba dúpẹ́ fún ọ látara ìrìnjẹ èyí tó ṣe fún wa àtòrè tó gbélé wa lọ́wọ́ látara ìtọ́sọ́nà èyí tó ṣe alukur'anu ní atọ́nà wa ó ṣe aṣáájú ẹ̀dá anábìwá muhammad ó ṣe ní olùfinimánà bóore bá ń bẹ́ẹ̀ kankan kò sí ti òjò wa níwèé. nínú ore báburú bá ń bẹ nínú kankan kò sí ti nábì tí ò wa kúrò níbẹ̀ ọlọ́run fi òjíṣẹ́ yìí ó fi ránṣẹ́ wa lásìkò tí tó ti dánlẹ̀ ọlọ́run wa mú àná Muhammad wá ó ní wa pàǹtí ń ṣe ọ̀nàánù ó ní ọwọ́ adájọ́ lé lórí kọ́mọ̀sì ti ń dọ́nà àánú mọ́ ó ní kí anábọ̀wá Muhammad kọ́ wáyé òkùnkùn fún wa Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́lé ayé láti wájú wa níwèé gbogbo nǹkan èyí tẹ́nìkọ̀ọ̀kan wa eléyìí tá a lè ṣe tá a lè wa ibo láti mú ọ̀nà àwọn lágbà máa lò ó ojú wa níwèé ẹ̀ ọlọ́run fún lálẹ́ Qur'an ọlọ́run tún wá fún nírú ẹ̀ tó tún dàbí Qur'an ó lọ́wọ́ ohun tó dàbí alayhi wa sallam àtàwọn ọ̀rọ̀ tí àwọn sọ̀hábà ridwanullahi ta'ala alayhim tí wọ́n fi túmọ̀ alukur'an tí wọ́n fi túmọ̀ hadithi anabiwa muhammad àtàwọn ọ̀rọ̀ èyí tí ń lọ níbàámu ohun tí alukur'an mú wá àti tí àwọn sàhábì anabi tí wọ́n lò inú èyí tí àwọn ìmáàmù wa àwọn aṣáájú wa nínú ẹ̀sìn eléyìí tí wọ́n ju wa níwèé tọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tọ́pọ̀ lójúpọ̀nà wípé àwọn ìlànà yìí òun ni mùsùlùmí dúró lé lórí ìlànà yìí òun ni mùsùlùmí tọ̀ sunna anabiwa muhammad òun ló gbọ́dọ̀ jẹ́ àkọ́mọ̀nà mùsùlùmí èyí tí bá ń retí ọ̀la láyé nìyí títún retí ọ̀la lọ́jọ́ gbìndé alkiyama gbogbo nǹkan tó bá yàtọ̀ sí yìí èyí tí ń jẹ́ àdáálẹ̀ kádàálẹ̀ tàbí èyí tí ń jẹ́ ọ̀nà àánú mùsùlùmí jìnnà sí kuli in kuntum tuhibbuna Allah ọlọ́run rí

báwọn máa ní kéèyàn gan tó wá jèrè fẹ́ tọ́ lọ́hùn gbogbo ayé gbogbo ẹni tí ń bẹ láyé lọ́lọ́hùn ó pè ọmọ fẹ́ràn rẹ̀ kọ̀ wá síbi tá a ti lè rí fi ọlọ́hùn táyọ ìtẹ̀lé tọ́lọ́hùn àti ti ànábìwá Muhammad bá a bá rí fi ọlọ́hùn tán nínú ìtẹ̀lé súnà àná Muhammad yẹkìfèrè lakum dhunubakum Allah akbar èròjà wo ló tẹ́lẹ̀ yìí ọlọ́run lé mi ọlọ́run ṣe tán gbogbo ẹ̀ṣẹ̀ yín tẹ́ ẹ ti ṣẹ̀ ń darí rẹ̀ jìn èmi ọlọ́run darí rẹ̀ jìn níbòmíì ọlọ́run tún sọ fún wa nínú èrèjẹ tí ń bẹ níbẹ̀ níbi bí ẹsẹ̀ wa tẹ̀lé súnà anábọ̀ Muhammad ọlọ́ọ̀ni wa ìtùtìrúhù wa ìtùtìrúhù tẹ́ ẹ bá jẹ́ ni tó lè tẹ̀lé ànábì ẹ̀ ń tẹ̀lé lórí tó mú wá ẹ̀ jẹ́ kífẹ́ nu ọ̀darí yín ẹ̀ sọ pé yìí náà ní nǹkan kan lọ́dọ̀ tó da kódà kan tiẹ̀ fẹ́ dáa bí tẹ́ ẹ bá tún kó tún dáa tayọ ohun tí anábọ̀ Muhammad mú wá ọlọ́ọ̀ni tẹ́ ẹ bá lè tẹ̀lé tẹ́ ẹ gbára lé nǹkan míì ju súnà rẹ̀ lọ ẹ ti mọ̀nà ẹ ti mọ̀nà ọlọ́run mọ́sálá ìsẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́ni tí ó mọ̀nà kò síbi tí mọ̀nà wọ́n wà ju bí ìtẹ̀lé àti ìdúrí máhùn tí ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ tó fi lélẹ̀ fún wa eléyìí dọ̀rọ̀ yẹn fún wa kò síyèméjì kò síyàn jíjà níbi kágbà wípé ohun tá a rí lọ́dún èèyàn tá a fi pè ní mùsùlùmí òní kalimatu la ilaha muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ìgbà gbólóhùn ìjọ kan ṣoṣo ọlọ́run gbọ́ àti ìgbà wípé anábìwá Muhammad òjíṣẹ́ ọlọ́run ni ilé ọmọ ìyá mi tó ń gbọ́ mi ìgbà gbólóhùn ìjẹ́ òjíṣẹ́ ọlọ́run ànábì kèdò dodo lọ́dọ̀ rẹ tó àbá lè dúrí mọ́ súnà rẹ̀ torí ohun tí ṣàádẹ́tò anna Muhammad rasulullah ìjẹ́rìí wípé anábìwá Muhammad òjíṣẹ́ ọlọ́run ìtì ń kónú fún wa òun náà ni tọ́ àtìwò òun ni ká tẹ̀lé ànábì ànábì òjíṣẹ́ ọlọ́run ni òjíṣẹ́ mi ni ọ̀tẹ̀lé tó mú wá ọ̀gbàgbọ́ ò tí ì mọ́ lójíṣẹ́ ó dìgbà ọba tó tẹ̀lé tó tẹ̀lé tọkàntọkàn tó ń súnmọ́ ọlọ́run pẹ̀lú tánẹ́bì tó fi lélẹ̀ fún wa nínú ẹ̀sìn tí ọba ti jẹ́lẹ̀ yìí gbogbo tó ń pè ní ìtẹ̀lé tàbẹ́sìn yìí káànà ti mọ̀ rìndú dọ́tàn yóò di nǹkan tó jẹ́ pé wọ́n dà padà sí ọ ọlọ́run sọ fún wa láàyè ibìkan ọlọ́run ní amúláhùn ṣùràká ọlọ́run ní sẹ́ẹ̀ tún ní àwọn ṣùràká akẹgbẹ́ fún ànábì ẹlẹ́ni tó dàbí ànábì nínú kágbọ́ ìmísí ọlọ́run pé ntọ́lọ́run fẹ́ rèé ntọ́fìrán ni rèé sẹ́ẹ̀ tún lẹ́nìkan ṣùràká tó dàbí ànábì ṣẹ́ràhùn láhùn mi náà tíì tá a sọ pé òun ló ń ṣe àfilélẹ̀ òfin ẹ̀sìn fún yín tí súnà rẹ̀ òfin bá yín lára mu máa lam ya'dhan bi illah ìtọ́lọ́wọ̀n ọ̀fọwọ́ sí tí ò yọ̀ǹda rẹ̀ fún yín sẹ́ẹ̀ni ni ilé yìí ni fi ń yé nìkọ̀ọ̀kan wa pé kọ̀tọ́ fẹ́ni tá a bá pè ní mùsùlùmí kọ́ sọ wípé kíní kẹtùgbà wọn láàyè láti tẹ̀lé nínú ìtẹ̀lé tí ó mú sepa súnà tí ànábì Muhammad èyí tó fi lélẹ̀ fún wa ilé ló mú kẹrin náà wá síwájú wa Imam Ahmad kọ́lọ́nkọ́ba ní kẹ́ ó ní ajibtu li kaumi èèmọ̀ sẹ́mi fún àwọn èèyàn kan arafuli isinad tí wọ́n ma tí wọ́n ma isinad ìgbáralé ọ̀rọ̀ ànábì pébi tó ti wáre wọ́n sì àtà ọ̀rọ̀ tánábì sọ ibi tó gbà wá ọlá làáfíà yẹdi abúna ilà ra'i sufiyan sufiyan tí wọ́n wà á fi tánábì sọ tí wọ́n fi ilẹ̀ tí wọ́n sọ wípé àáfàá kan bíi imaamu sufiyanu òun làáfàá wa amadu fi sàkójúwe tí wọ́n pò tún lọ́rọ̀ irú ọ̀rọ̀ wo lọ̀rọ̀ ọ̀hún tí ó tún lè dá tí mùsùlùmí lè tẹ̀lé lẹ́yìn ọ̀rọ̀ èyí tẹ̀síwájú ẹ̀dá tó fi lélẹ̀ tá a sì rí ìgbáralé àrí ìgbáratì rẹ̀ àrípé làáfíà ni kò sọ̀rọ̀ míì má òun lọ́wọ́ subhanahu wa ta'ala òun ló fi ń sọ fẹ́mi kọ̀ọ̀kan wa pé falyahdhar alladhina yukhalifuna an amri ẹ lọ sọ́ra gbogbo ẹni tí bá ń yapa ohun tí ànábì wa Muhammad tó fi lélẹ̀ tọ́lọ́nà mi lò wọ́n máa tọ̀ kọ́ lọ kí ìsara o nítorí tó ọba ti ń rí ọ̀nà yìí àǹtòsí báhùn fìtínà ohun tí kò máa retí òun ni fìtínà fìtínà ká ojú wípé ó ń dojú ẹ̀sìn rú báwọn èèyàn lọ fìtínà ni nígbà ẹ̀sìn bá dojú rú báwọn èèyàn lọ tó ń fi èyí tó rí tó fìfẹ́ nú ẹgbẹ́ kalẹ̀ tó fi ń jọ tànàbì tó fi lélẹ̀ fún wa tí wọ́n ń ta tànàbì fi lélẹ̀ òun dojú ẹ̀sìn rú báwọn èèyàn lọ

nínú ẹ̀sìn wa yìí nítorí wípé alibida'u ìta ń pè ládàálẹ̀ kádàálẹ̀ yìí tá a fi ní ẹ̀jìnà sí kádìrọ̀ mọ́súnà anábùwà Muhammad nítorí iṣẹ́ tí fídíò ó ṣe nulẹ̀ ayé mùsùlùmí òníkọ́ bẹ̀sìn jẹ́ mọ́ lọ́wọ́ yóò bẹ̀sìn jẹ́ mọ́ lọ́wọ́ yóò bá ń ti ń ṣe ń tánàbíwá Muhammad sallallahu alayhi wa sallam tó gbé kalẹ̀ fún wa tó ní kádìrọ̀ mọ́ yóò gbádàn lọ́wọ́ rẹ̀ èyí ni wọ́n fi gbà wá nínú ọ̀rọ̀ èyí tí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa ó ní mọ̀tẹ́dà àkáwọ̀mọ̀ bìdà àtẹn ẹnìkan ò ní sàdálẹ̀ kádàálẹ̀ nkankan nídìí ẹ̀sìn yìí illa naza Allahu anhum mina sunnati mithlaha àfikọ́lọ́hún subhanahu wa ta'ala kọ́ gbarú déédéé ńtọ́ dálẹ̀ nínú ẹ̀sìn déédéé irú ẹ̀ kọ́lọ́hún ọgbà dànù lọ́wọ́ ẹ̀. ninu súnà ti ànábì Muhammad ọlọ́run mọ́sára ìsànú ẹni kọ̀ọ̀kan wa má ṣe wá lẹ́rú tọ́jẹ́ sí wípé àdálẹ̀ kádàálẹ̀ òun ni yóò jọba tàbí ni yóò wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tó fi lélẹ̀ fún wa ọlá àti tóbi ọlọ́run ọ̀dọ̀ wa kálukú wa nínú àwọn nǹkan èyí tó mú àwọn ènìyàn lónìí tó mú jìn sínú àdálẹ̀ kádàálẹ̀ tá à ń sọ yìí àtìfẹ́ ẹnu kò sí nǹkan tóbi ju wípé àyìnfẹ́ gbósùbà ìgbé gbogbo ara lé ntánàbì mú wá tá à ń gbà wípé tọ̀ èyí táwọn bàbá wa tí wọ́n ń ṣe èyí tá à ń bá ń lẹ̀ òun lásán máa bá lọ ànábì sọ nǹkan kan tí ọba ti ṣe déédéé ń ta abálẹ̀ yìí àní ó ti ọ lọ sínú fẹ́ nínú. àbífẹ́nu ti ọ lọ síbi igbe nǹkan kankanlẹ̀ eyi to yato si ntánàbí mú ti o wa wà na dínà rasulu karim sallallahu alayhi wa ninu nínú àdísì tí bin jabal to gbà wá fún wa ó ní iyyakum wa mabtudi'a ọ̀dọ̀ wọ̀nyí ẹ jìnnà gbogbo ohun tí wọ́n bá dálẹ̀ fa inna mabtudi'a dalala ojú ọ̀nà àánú ní ọlọ́run mọ́sálá ìsàánú ẹnu kọ̀ọ̀kan wa àdálẹ̀ kádàálẹ̀ tá à ń sọ fún wa pé kájìnà sí yìí aburú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun la fi ràn sọ lórí rẹ̀ nínú aburú èyí tí àdálẹ̀ tó lè mú wa sínú sẹ̀mí ayé mùsùlùmí yóò tó jẹ́ ẹ̀sìn òdodo yóò gbájú lọ́wọ́ rẹ̀ yóò wá fi àdálẹ̀ yóò fi rọ́pò rẹ̀ fún nínú àwọn eléyìí tún yí àdálẹ̀kádàálẹ̀ lè mú wá láburú nínú sẹ̀mí ayé mùsùlùmí ni wípé aládàálẹ̀kádàálẹ̀ kò ní gbàǹtọ́ dálẹ̀ lọ́wọ́ ara rẹ̀ kó gbà lẹ́sìn àfi kó gbà wípé ìtí ń jẹ́sìn kan kò pé àdínkù bẹ́ẹ̀ òun lọ́wọ́ àgbà pé tó ń gbé kalẹ̀ yìí òun lòun ò fi complete ẹ̀ ọlọ́wọ́n bá àlekí ọládẹ̀ tíjú ó yé wa pé òun ti pé ẹ̀sìn wa fún wa òfin ẹ̀sìn ó ti pé àyè ọ̀gbẹ́ni kankan kó tún lè sọ wípé òun ní ìkankan tó wo ó fi kún ntí ọba jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn tàná kò lè jẹ́sìn lọ́dọ̀ àwa tòní ọ̀dọ̀wọ̀ gbogbo àwa mùsùlùmí gbogbo ohun tá a bá fẹ́ fi sin ọlọ́run gbé lórí ṣègbéléwọ̀n rẹ̀ sọ́sẹ̀ déédé tí ànábì tó mú wá fún wa ó ṣe déédé táwọn sàhábà rẹ̀díwánu lọ́ọ̀ ìfàhálà àlẹ́yìn tí wọ́n ṣe nígbà nìkan yẹn ni ó jẹ́ àtẹ́wọ́gbà fún wa níwájú ọlọ́run ọlọ́mọsálá ìsàánú wa fi ẹsẹ̀ wa rílẹ̀ lójú ọ̀nà tí òrè ọlọ́run àti ànábì rẹ̀ tó fi lélẹ̀ fún wa ọlá àti tóbi ọlọ́run اللهم صل على محمد وعلى آل محمد وصحبه وسلم